وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم ألم وبا أترى الصلاة فوانا بوا محمد صلى الله عليه وسلم أما تسوج ننو تفسير ولتن سورة الكهف 23 آية أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا اللهم الله سبحانه وتعالى أنصى إتام أصحاب الكاف فوانبوا محمد صلى الله عليه وسلم بكنا ń kọ́ anábọ́wá muhammad sallallahu alayhi wa sallam ní àwọn ẹ̀kọ́ tó yẹ kí gbogbo ẹni tí ó bá nígbàgbọ́ nú ọlọ́run ọba kó dúró tí ọlọ́ni wà látàkù lẹ́nà lè ṣe inni fa'ilu zali kagada ọlọ́run ọba sọ́sọ́ ní muhammad sallallahu alaihi wasallam wà látàkù lẹ́nà lè ṣe yìí ma sọ pa nkankan wípé ìní fa'ilun dhalika gadan ma ṣe nkan báyìí lọ́la lẹ́ni tó fi ń rinlẹ̀ bí ìgbà tó ṣe wípé ó lágbára lórí ọ̀la ọlọ́ni ilan yasha allah fi insha allah òsì ọlọ́ni mọ́ ni ma ṣe báyìí lọ́la àfi kó ṣe àyàfi tó bá ń bẹnu èròǹgbà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala torí pé ọlọ́wọ́n ọba ó ní wà máa tasha'una illa an yasha Allah rabbul alamin ọlọ́wọ́n ọba ní ẹ̀ torí pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun ló dá gbogbo nǹkan òun ló dẹ̀ ní ma ń pa gbogbo nǹkan òun ló mọ ìpìlẹ̀ gbogbo nǹkan òun dẹ̀ ló mọ gbogbo bí tí ẹnkálukú ó dé ibi tí ẹnkálukú wa tá parí ìṣẹ̀mí wa sí in tí ó dẹ́ àrọwọ́ tó ẹnìkọ̀ọ̀kan wa òun ló mọ̀ àwọn nǹkan tó ṣe wípé a lè lè lè lè àníbá òun ló mọ̀ tó bá ní máa ṣe báyìí lọ́la àbí máa ṣe báyìí lẹ́yìn wákàtí kan kódà lẹ́yìn ìṣẹ́jú mẹ́wàá àbí kó kéré jù bẹ́ẹ̀ lọ o lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń kọ́ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ní ẹ̀kọ́ láì ipe wọlá takulanna lè ṣe in inni fa'ilun dhalika zada ma sọ wípé ma ṣe báyìí lọ́la illa an yasha allah fi insha allah usi ma ṣe báyìí insha allah tó bá dọ̀la àápàdé insha allah torí pé ọlọ́mọba subhanahu wa ta'ala òun ló ní kápá lórí gbogbo nǹkan ẹ̀kọ́ tí ọlọ́mọba tó fi kọ́ anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam eléyìí anábi suleiman alayhi salatu wasalam òun náà ti kó sírú nǹkan hadithu lálàáfíà anábi suleiman alayhi salatu wasalam onílà àtúfánà lẹ́yìnlá alamiyati muratin kulluhunna ta'ati bi farisin yujahid fi sabilillah onílà lẹ́yìn àwọn ìyàwó ọgọ́rùn-ún tí mo ní máa súnmọ́ gbogbo wọn tí gbogbo ó dẹ̀ bí ọmọ tí wó lóyún tí wó bímọ tí ó jẹ jagunjagun sójú ọ̀nà ọlọ́run ọba màláìkà wá ń sọ fún wípé ó sọ inṣà allah suleiman alayhisalatu salam ìgbà tí ó súnmọ́ àwọn obìnrin wọ̀nyí kò sí ìtò lóyún nù wọn àfẹ́yọ̀kan ẹyọ̀kan tó tún wá lóyún yìí náà ìgbà tí ó tún bímọ anẹ́bí muhammad sallallahu alaihi wasallam ó ní atet bishik insani ọmọ tó jẹ́ primature ló bí tó túmọ̀ sí pé àníyàn tó ní ipò òun fẹ́ bí àwọn jagunjagun sójú ọ̀nà ọlọ́run ọba àníyàn yẹn kò jẹ́ ṣiṣẹ́ kí ló fà á anẹ́bí muhammad sallá asálám ní torí wípé kò fi inṣá allah òsì anẹ́bí sallá asálám ó ní kánípò sọ pé inṣá allah ni àkọ́kọ́ lamíyà anas kò ní ṣe nǹkan tí ó fi tú ìbúra tó ṣe tàbí sọ pé bóyá ó ti ṣe ó ti dáràn kan ẹ̀kejì ni pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ò bá lò ń sábàbí láti lójú kó rí nǹkan tí ó wù láti rí eléyìí anábí ọlọ́wọ́ba ló ṣẹlẹ̀ sí tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tó kọ ọlọ́gbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó jẹ́ kí àwọn èèyàn kí àwọn náà rí àwọn nǹkan kan kọ́lẹ́kọ̀ọ́ nínú tó ṣẹlẹ̀ ọlọ́run fún wa sọ fánàbíwa muhammad sallallahu alaihi wasallam wà látakú lẹ́nà lè ṣe ìní fa'ilu zálika zadan ma sọ wípé ma a ṣe báyìí lọ́la ilá ni ya ṣáàlá fi inṣáàlá ò sí ibi tí gbólóhùn inṣáàlá tó pàtàkì dé kí a bá sọ pé wàláyì máa lọ bẹ̀yẹ lọ́la inṣàlá wàláyì èyàn fi ń kankan pa ni ẹni tó bá dẹ̀ fi lè sọ ó ti di dandan lórí rẹ̀ láti ṣe ìtanràn tí ó bá ṣe nǹkan tó lóun ó ṣe eléyìí làwọn afá pè ní aliyemínú almunakida tí a bá ní wàláyì máa rìn ẹ lọ́wọ́ ó ti dandan kún rẹ nìyẹn lọ́wọ́ tí ò bá rẹ nìyẹn lọ́wọ́ ó gbọ́dọ̀ ṣetán rẹ kìíní ẹ gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ fún wa nínú alkur'an kareem ọlọ́wọ́ bá ní fakafara tuhu ètò àmù àṣàrà ti masakin min ausati ma tutaimun ahlikum aw kiswatuhum aw tahriru raqaba nítorí ó fi ṣe ìtanràn ìbúra téèyàn ṣe tí ó wà múṣẹ ọlọ́wọ́n bá òun náà ni kó bọ́ tálíkà mẹ́wàá irú oúnjẹ tóun náà máa ń jẹ yóò fún tálíkà mẹ́wàá yóò fún wọn ní irú oúnjẹ bẹ́ẹ̀ jẹ aw kiswatuhum àbí kó wá aṣọ tó dáa fún wọn tí ó ń ṣaṣọ tó ti yá àwòtàrí rọ́kọba àbí kí ó tú okùn lọ́rùn ẹrú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní ẹni tí ó bá wá rí eléyìí fasiyamu salasati ayyami ọlọ́ni kó gba àwẹ̀ ọjọ́ mẹ́ta tí ó bá lágbára àti ṣe kankanú àwọn mẹ́ta ta kàálẹ̀ yìí yóò wá gba àwẹ̀ ọjọ́ mẹ́ta lórí pé kí ni lórí pé ní wàláhì máa ṣe báyìí wàláhì mi ò ní ṣe báyìí nítorí ẹ ṣe yẹ wàláhì mi ní dọ́dọ̀ ẹ mọ́ èèyàn ti kó sínú ẹ tí ó ló fi jẹ́ pé kálá ń fọlọ́wọ́ bá búra agbọ́rọ̀ ṣọ́ra wàláhì mi ní bẹ́ sọ̀rọ̀ mọ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó halafa alayamini ẹni tó bá fi lè búra fara'a khairan minha ó wá rí wípé n tó ń búra lé lórí kóun ṣe dàkejì rẹ̀ ni tó dá anamisọ́lá asanufaliyẹ fàál ní tó dá yẹn kó ṣe wọlé kẹfì kó dẹ̀ ṣe kàfàárà kó ṣe ipa ìbúra yẹn rẹ̀ wàláì mi ní ṣàánú ẹ mọ́ bóyá èèyàn kan tó ṣe pé èèyàn lè ń ṣàánú ẹ tẹ́lẹ̀ àbẹ́yàn lè yàn ń bọ́ ó wá ṣe tó dúyàn yẹn ni wàlá èmì ní ṣe fún ẹmọ́ ìtí yẹn sọ yẹn èyàn ti kó sí àfi tó bá ṣe wípé ó dúó ti pé kó mọ́ ṣàánú ẹ̀ tó lóhun òní ṣàánú ẹ̀ ó dúó ti lẹ́n kò kó sí ń bẹ̀wọ̀n ṣùgbọ́n kéèyàn lóyìn òní ṣe dáadáa kò dá alẹ́ muhammad sallá asáram ó ní dáadáa kò mọ̀ ṣe ẹni tó lóhun òní ṣàánú mọ́ yẹn nìyí tó rẹ̀ pé nǹkan tó dáa ni kó ṣàánú ẹ̀ kó ṣàánú ẹ̀ ṣùgbọ́n yóò ṣe ìtẹ́ràn fún wàlá ìtópé so bí yẹn sọ pé yóò ṣe nǹkan ni àbíyàn lẹ́yìn òní ṣe ó padà wá ṣe nǹkan tó lóhun òní ṣe yẹn yóò ṣe ìtẹ́ràn ìtẹ́ràn rẹ̀ náà ní ta kàkà kó bọ́ tálíkà mẹ́wàá àbí kó fún wọn àbí kó tí ó bá lágbára kankan nu mẹ́ta yìí ló ẹ̀ṣẹ̀ wá ku à ń gbáwé ọjọ́ mẹ́ta láti lè fi ṣe ìtanràn ipe mi ò ní ṣe báyìí wàláì àbí máa ṣe báyìí wàláì kí wọ́n la fẹ́ ló ń bi òun ni bí gbólóhùn yìí ṣe tóbi tó yìí lórí pé máa ṣe báyìí mi ní ṣe báyìí tíyàn fi ìbúra kún tí ẹ bá fi insha allah sí insha allah o ti neutralizing tí yẹn sọ wallahi mi ní ṣanú ẹmọ insha allah insha allah tí yẹn fi kún yẹn ó ti neutralize yẹ wallahi ma wá sọ́dọ̀ ẹ lọ́la insha allah insha allah tí yẹn fi kún yẹn ó ti neutralize yẹ nam wàláì tá ń sọ òní tó ní ṣe pẹ̀lú màá ṣe mi ò ní ṣe kò ń ṣe wàláì téèyàn fẹ́ fi ju ẹ̀tẹ́ ẹlẹ́tọ̀ mọ́lẹ̀ ata ló mú kíní ẹ̀ wà láyẹ̀mí kan bó mú eléyìí làwọn afán pé ní aliyemínú ramos òun ni ìbúra téèyàn búra tó ṣe pẹ́ ni tó bá búrú búra bẹ́ẹ̀ ó ti tẹ̀rì sínú ẹ̀ṣẹ̀ wájú ọlọ́run ọba that is yóò jìyà náà látara ẹni sọ yẹn tọ́lọ́bù ojú sínú náà látara pé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ jẹ mọ́lẹ̀ eléyìí kọlọ̀ọ̀bà kó ṣàánú wa ni ó wá pọ̀ rẹ̀ àìlólẹ̀ ń a 5 naira ní àìbá mìíràn wàláì kìí bá iná rèé tiwa náà ń bẹ ó dẹ̀ mọ̀ kó ń parọ́ ni eléyìí ìbúra ni ó yàtọ̀ fún ìbúra màá ṣe mi ìbúra téèyàn bú alájẹ́ pé èyí tí èèyàn lè sọ pé rọ́ ni kẹ́niyàn lè bá àgbà pé ó tọ́ ni èmi kọ́ mo mú kí ní ìwà láì bọ́ wọ́ ló mú eléyìí yẹ̀mínú hamosu dẹ́ni kẹta òun ni táwọn afá ń pè ní yẹ̀mínú láwù òun náà ni ìbúra téèyàn búra tó ṣe yí pé ó kàn jábọ́ lẹ́nu yẹn ni òun ṣe nǹkan téèyàn ní lọ́kàn èyí tá à ń sọ̀rọ̀ ń pẹ́ òní tó ṣe pé ó wá láti inú ọkàn yẹn kò ń ṣe tó kàn jábọ́ lẹ́nu yẹn tó pé yìí ò tiẹ̀ ọkàn yìí ò tètè lọ síbẹ̀ nam ká padà síbi insha allah insha allah tá à ń sọ òní insha allah pé èyàn ní ẹ̀mí pé yìí ó ṣe nǹkan yẹn àbí kò ní ṣe nǹkan yẹn kò ń ṣe insha allah èyí ti ní lẹ́mí pé òun ò ní ó mọ̀ pé wọn ò ní ṣe nú ọkẹ́ ẹ̀ ní ṣùgbọ́n ó fẹ́ kí àwọn ẹni tó ń bá kó gbà fi ń ṣá aláàsì síbi nǹkan báyìí báyìí báyìí ní wá ọba dá torí pé ó ti mọ̀ rẹ̀ ò lọ ṣùgbọ́n nǹkan tó ṣe pé èyàn ní ẹ̀mí àti ṣe òun ni tá ń sọ mígbà ẹ̀kó fi inṣá aláwọ̀ sí wà látàkù lẹ́nà lè ṣe inni fa'ilun zalika gadan ilan ya ṣáàlọ̀ mọ́ sọ pé máa ṣe nǹkan báyìí lọ́la àyàfi kó fi inṣá aláwọ̀ sí ọlọ́mọba subhanahu wa ta'ala oní wọ́n kú rọ́bà ìdánasíjì tó bá gbàgbé rántí ọlọ́run ọba ẹ̀ ìgbà míì yẹn lè ti sọ tán tí ò ní rántí sọ inṣọ́ aláwọ̀ yẹn tó bá ti rántí pé àmì ìmọ̀ fi inṣọ́ aláwọ̀ sí kó fi inṣọ́ aláwọ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀ وقل عسى أن يأتيني ربي لأقرب من هذا رشدا sọ wípé ọlọ́wọ́ bá mi yóò fi mí mọ́nà lọ síbi tó dáa jùlọ nípa eléyìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala padà síbi ọ̀rọ̀ wa ashabul kaf ọlọ́ni wa lábìsù fi káfíhìm sàlátàmíyàt sinin àwọn tí wọ́n ń bẹ nínú alkáfì nínú kòtò tó ń bẹ nínú òkè yìí ọlọ́ni wọ́n lo sàlátàmíyàt sinin three hundred years ni wọ́n lò ń bẹ́ wasdadu tisan ọlọ́run ni wọ́n tún lò mẹ́sàn-án kún ó jẹ́ three hundred and nine years òun ni wọ́n lò nínú kéèvù tí wọ́n wà àwọn afáà ní kí ló fà tọ́nà ọba bí sọ wípé wàlábìsù fi káfíhìm sàlásàmíyà sinin wọ́n lò three hundred years nínú ẹ̀ ọlọ́ni wasdadu tisan wọ́n tún fi mẹ́sàn kún òun ni wípé lọ́dọ̀ títí wọn gregorian calendar òun ni wọ́n lò gregorian calendar tá bá wo iye tí wọ́n lò yìí yóò mọ kú sí 300 years ṣùgbọ́n tá bá fi calendar títọ́ lọ́hùn ọba tá bá fi wò yóò jẹ́ 309 years ló fi pé every 30 years ní yóò ma jẹ́ 31 years nínú gregorian calendar tanka babare yẹn kan lónìí tó di ọmọ 30 years láyé tábà wo ní ti islam ó ti di bí ọmọ bíi bíi 31 years àbíká ní every 33 years ní yóò ti di bí ọdún kan ti lékún yóò ti lékún sí so ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni wasdadu tis'an asin ọdún mẹ́sàn-án wọ́n tún fọdún mẹ́sàn-án lékún sí that is nínú ọ̀ka tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala gbé kalẹ̀ ó jẹ́ bí 309 years nínú ọ̀ka títí wọn yóò máa jẹ́ 300 years kúlìláwà alámúbìmọ̀ alábìsùn ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ní ìrẹ́ ànábì sọ fún wọn ipi ọlọ́wọ́n ọba òun ló nímọ̀ ń payẹ àsìkò tí wọ́n lò láwùrẹ́ ibù samawa ti wọ́n arj ọlọ́wọ́n ọba ló ní ìmọ̀ kọ̀kọ̀ ti sánmà ní àtìtìlẹ̀ gbogbo tó ń bẹnu sánmà ọlọ́wọ́n ọba ló mọ̀ dítẹ́sì ẹ̀ in tó ń bẹ lórí ilẹ̀ ọlọ́wọ́n ọba ló mọ̀ dítẹ́sì ẹ̀ àmọ́yé nǹkan tó ṣe pé kò yá wa ṣùgbọ́n àwọn èèyàn ó kàn máa máa wo oríṣiríṣi congestions wá ẹ̀ báyìí ni báyìí ni ṣùgbọ́n aláwọ̀ subhanahu wa ta'ala ló mọ pàtàkì àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ló mọ tó jẹ́ òtítọ́ ń pa wọn absorbe ọlọ́run ọba ọba torí náà nípa gbogbo nǹkan ni torí gbogbo nǹkan pátápátá wọ asmi bẹ́ẹ̀ lọba tó ṣe wípé ó gbọ́ gbogbo nǹkan ni. kò sẹ́ni tó gbọ́rọ̀ tó ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó rínà tó ọba subhanahu ala. ta'ala olóbi pé ìròyìn ọba asẹ̀mí albasir ọba tí gbọ́rọ̀ ọba tí rínà ìrínà rẹ̀ ó yàtọ̀ sí tiwa bẹ́ẹ̀ ni ìgbọ́rọ̀ rẹ̀ ó yàtọ̀ sí ìgbọ́rọ̀ ti tiwa ìgbà tá a bá ti ń fi ọba ta fi tán bá ní ọlọ́run ọba ń rìnà àbò ń gbọ́rọ̀ tá a bá ń kọ̀m̀pí ẹ̀ mọ́ ìgbọ́rọ̀ titiwa àbí ìrìnà titiwa àpọ̀wọ́ ọlọ́run ọba nù bẹ́ẹ̀ la pàtàkì rẹ̀ ìgbọ́rọ̀ titiwa ìrìnà titiwa kò dàbí titọ́ ọlọ́run ọba níbi ìyá ọlọ́wọ́n ọba kò sẹ́ni tó lè ràn wọ́n lọ́wọ́ níbi ìyá ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè gbà wọ́n lẹ̀ wọ́lá yìí ṣe kò fi hukumi àhàdá bẹ́ẹ̀ ni yóò gbọ́dọ̀ pa orogún pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ń tẹ̀síwájú wọ́tlù máa nínú tíra ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba ní ṣe tìláwà rẹ̀ tìláwà ọ̀nà méjì ló pín sí tìláwà wípé ká máa kà á àti tìláwà ká máa tẹ̀lé tó ń bẹ́nu rẹ̀ ọlọ́run ọba ń sọ fún anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam pé ń ta fi rẹ̀ máa kà dẹ̀ máa mú tó ń bẹ́nu rẹ̀ lò láàmú bá dílà lìkẹ̀lmáàtì ọlọ́run ní gbólóhùn wọn ọlọ́wọ́ ọba kò sẹ́ni tó lè yí padà kò sí ẹni tó lè yí gbólóhùn wọn ọlọ́wọ́ ọba padà torí pé gbólóhùn ọlọ́wọ́ ọba gbólóhùn tó pé pérépéré ni ọlọ́ni wàtámẹ́t kẹ́lmọ̀tò rọ́bì kàṣítkọ́n wà ádùlá gbólóhùn ọlọ́wọ́ ọba rẹ̀ in tó pé pérépéré ni sítkọ́n tó bá ṣe wípé information ló ń fún wa information information tó pé pérépéré ni wà adlan tó bá ṣe pé òfin lọ́lọ́wọ́n ọba ń fún wa òfin tó lóore fún wa jù nìyẹn eléyìí ni tí mùsùlùmí gbọdọ̀ ní lọ́kàn tí alkùránì bá sọ ìtàn kan fún wa ìtàn yẹn ká gbà wípé authentic ni ẹ ìtúbáwò káwọn mímọ sọ lẹ́yìn yẹn ni kò sẹ́ni tó lè yí gbólóhùn ọlọ́run padà bó ṣe rí gangan yẹn náà nìyẹn tó bá yẹ pé òfin dẹ̀lọ́lọ́run ọba ṣe fún wa ẹ ṣe nǹkan báyìí kò sẹ́ni tó lè yí padà ọlọ́run ọba ló lè yí ọ̀rọ̀ rẹ̀ padà kí ẹ̀kọ́ wá ní ẹ òfin yí ẹ kò bá síkò wà ìmúmọ́ á ẹni náà ṣorí bún wájú ọlọ́run kí òfin ọlọ́run ọba yìí ń ṣe nǹkan tí change ẹni tó bá lóun change ó kàgbákò wájú ọlọ́run lónìí àmọye àwọn èèyàn tó wá kó sírú ilé àmọye ẹni tó pé ẹni mùsùlùmí tó ṣe wípé béèyàn bá kú fún wọn bóyá bàbá ló kú fún wọn ní àbí ìyá ló kú fún wọn wọ́n láwọn fẹ́ pín ogún bọ́lọ́wọ́ ọba ṣe pín ogún sínú alkùnrán sínú sọ́rọ́tù nìsá kò ní tẹ́wọn lọ́rùn yóò ní ẹ ẹwọ́n jẹ́ ká pín báyìí báyìí ni ẹ ṣe yá pin bẹ́ẹ̀ lọ́wọ́ ọba ní láàmú bá jílẹ̀ alikẹ́lmàtì òfin ọlọ́wọ́ ọba ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba kò ń ṣe nǹkan tí yẹn yí padà information tọ́lọ́wọ́ bá fún wa kágbà bẹ́ẹ̀ tí yẹn kábá lóhun ò gbá ọba subhanahu wa ta'ala fún wa ní information òun fẹ́ yí padà kẹfìrí ni ró èèyàn bẹ́ẹ̀ ìtọ́lọ́wọ́ bá dẹ̀ ṣe lófin tó bá lóhun ò gbá ni ró bẹ́ẹ̀ a gbọ́dọ̀ níkàkún fún gẹ́gẹ́ bí mùsùlùmí islam kò ń ṣe ẹ̀sìn tó ṣe pé ó wọnú ẹ ó máa ṣe bó ṣe wù ẹ́ ẹ̀sìn tó ṣe pé lófin ni ó létò ó ní àwọn nǹkan tó gbọ́dọ̀ gbà tó bá ti gbà ó sínú ẹ̀sìn yẹ so káwọ́ pé báwa ṣe mọ́ ń ṣe islamu ti wà nù ṣe bọ́lọ́wọ́ bá ṣe fi rán ẹbí muhammad sallallahu alaihi wasallam ló ń ṣe àbí bí ó ṣe wùwọ́ láti ṣe tó bá ní ẹ ntọ́lọ́ ń sọ yẹn àbí ntánà bí sọ yẹn àwọn olè gbàrú ẹ̀ ìtumẹ̀ ní pé mi ilé ṣe islam ṣùgbọ́n kò wó pé ẹ máa ṣe islam ṣùgbọ́n ẹ̀yìn tọ́lọ́ ń sọ yẹn ntánà bí sọ yẹn ẹ̀mí ò ní tẹ̀lé irú ọ̀nkan wá àwọn olè gbàrú yẹn ó túmọ̀ sí pé ẹ̀sìn mí ilé yẹn ń ṣe torí pé ọlọ́wọ́n tó ní ẹ̀sìn islam tó ní ìnàdínà ìdàlá islam ẹ̀sìn tó wọn ọlọ́wọ́n ọba yẹnu sí ní islam ọlọ́wọ́ ọba tó ní wà máa ń yẹ́pẹ̀tẹ̀gì gẹ́rẹ́ ìsìláàmì dìínà ẹni tó bá tún wà nǹkan mi lẹ́yìn ìsìláàmù ní ẹ̀sìn wàlá ní okùnbẹ́lá mìíràn ọlọ́ni ànígbà lọ́wọ́ rẹ̀ wọ̀wọ́ filahakurat milkhasiri tó bá jọ́ gbìndẹ̀ alkiyama nínú àwọn tí ó ṣòfò nílò èèyàn bẹ́ẹ̀ wa òun náà ló ń sọ fún wa ipe ni òfin ni ó òun ni tó pé pérépéré

ìyíwò tí tó kókó gẹ́gẹ́ ni wípé kó tẹ̀lófin inú alkùrán tálkùrán bá ní dúró ń bẹ̀rún dúró bẹ̀rún náà ni kó ṣe tó bá ní máa lọ máa lọ náà ni tó bá ló kún okun náà ni tó wá rẹ̀ ló fà ó fà náà ni ṣùgbọ́n káwo pé kí ni mò ń parí kùránì ẹyọ kan mò ń parí ẹ̀ ní every three days ṣùgbọ́n kùránì ó ní dúró ń bẹ̀rún ó ní mi lè dúró ń bẹ̀rún torí pé kí ni ilé ìtakò iṣẹ́ àwọn bàbá wa kùránì a ní máa lọ àwọn olè lọ torí pé àwọn bàbá wo kí ń lọ kí wá ní àǹfààní islam tààlà ń ṣe kí ni àǹfààní kùránì tàn wa mọ́ kí ni àǹfààní anabi muhammad sallallahu alaihi wasallam tàn yọgele àmúfìlà nítorí ọ̀rọ̀ ẹni tó ṣe pé tó bá sọ fún wa pé ẹ ṣe báyìí a ní rárá àṣà àti ìṣe òun ni tá fi gba àdànù tó túmọ̀ sí pé kí ni ọ̀rọ̀ wa léwu ní àfẹ́ntọ́lọ́mbà ṣàánú ló kù ọlọ́ọ̀bá ni wọ́n lu máwùhìyà ilé ìkẹmi rọ́bìk ní kìtàbí rọ́bìk ọlọ́ọ̀ni fún wọn dẹ̀ tó múlò èyí tí àwọ̀ ọlọ́wọ́ bá fi rìn nínú tíra wa láàmú bá dílẹ̀ kẹlmẹ́tì ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó fi rìn yẹn kò sẹ́ni tó lè change ẹ̀ padà èyàn lè sọ ipókè òun fẹ́ yí òfin ọlọ́wọ́ bá àbọ́n fẹ́ yí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ṣùgbọ́n ṣórí yí kò rí yí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sì wà bó ṣe wà níwájú ọlọ́wọ́ bá ìtọ́lọ́wọ́ bá pè bákan yẹn òfin tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ pa gbọ́dọ̀ tẹ̀lé yẹn náà lòfin ta gbọ́dọ̀ tẹ̀lé kò change níwájú ọlọ́wọ́ bá

wípé táwọn ń ṣe yìí àti bọ̀tán burúkú ní ó jẹ fáwọn wọ́n ní ṣe torí pé ká nípa ní ẹlòmíì tó dá wa ní àbá ní tá ń ṣe yìí ibi tí ń ní ṣùgbọ́n àlẹ́lòmíì tó dá wa ọlọ́run ọba aláàyí náà ló dá wa ó dá wa ó fún wa

òfin ọlọ́wọ́ bá kẹ́ mọ́ gbá kankan dànù bẹ́ òtúrù fi sílmì ka fatan wà láti tẹ́bí òkútu wá ti ṣaitán ìlànà tí ṣaitán gbé kalẹ̀ fún ẹ mọ́ tẹ̀lé ìnáwó lẹ́kùn àdúwò mubí ṣaitán ọ̀tá tó fojú ẹ̀ ló jẹ́ fún yín lára àwọn àpèjúwe ni ọlọ́wọ́ bá sọ ọlọ́ni ẹ mọ́ mutí mùsùlùmí lónìí yóò lóhun mutí yóò ṣòde yóò rọtí tó wá fẹ́ ṣòde tí ó rọtí ṣètọ́nù a fi sí lọ́kàn wípé ẹ̀ lọ́ra kìíní tó o bá ra àwọn ọ̀rẹ́ rẹ̀ ó bínú sí ẹ̀ tó o bá ra àwọn aládùúgbò rẹ̀ ò ní nífẹ̀ẹ́ rẹ̀ o náà mi àwọn aládùúgbò ó bínú mi akúkú lọ́ra ìtumọ̀ ẹni pé ọlọ́run tó bá bínú sí mi oníká má ṣe o àwọn ará dúgbò bínú sí mi àwọn ọ̀rẹ́ ó bínú sí mi ọlọ́ni yá yọ lẹ́dínà àmọ́nu gbogbo ẹ̀yìn tẹ́ pèrè ayín lólùgbàgbọ́ òtúlù fi sílmì ká fàtàn ẹ̀kọ́ sínú islam pátápátá ni ẹgbà gbogbo islam ẹ mọ́ mu ìtòwù yìí ń bẹ́ wàlá tẹ́tẹ́ bí òkùtùwà so eléyìí ó jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ táa gbọ́dọ̀ gbọ́yé táa gbọ́dọ̀ wò dáadáa ó ní pé ààlè rí gbígbé gbàwájú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala àfi kó ṣe wípé ìlànà tó gbé kalẹ̀ fún wa là ń tọ́ ọlọ́wọ́ bá fi sọ fánàbọ̀ muhammad sallallahu alaihi wasallam ìpè wàlá ń tẹ́jìdà ó lè olóòtẹ̀ láṣẹ ọlọ́run ọba òun tẹ̀ láṣẹ ọmọ ènìyàn ṣẹni tó wá ń tẹ̀ láṣẹ rẹ̀ yẹn ó lè dáàbòbò ẹ̀ ń bí iye ọlọ́run ọba ní kó pọ́síbù àtòun àti wọ ọlọ́run ọba ló dẹ́yìn méjèèjì so ló fi jẹ́ wípé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní látọ̀ àtà lè mahlukin fi máa sọ khalik a ní máa tẹ̀lé àṣẹ ẹ̀dọ́ ọlọ́run ọba ìgbà tó bá jẹ́ pé n tó pa wá láṣẹ yẹn nìyí ẹ̀ṣẹ̀ ló jẹ́ a fi takò ọlọ́run ọba tó dá wa ni eléyìí ni tí mùsùlùmí gbọ́dọ̀ dìmú èyàn kó bínú sí mi tí ń bá ṣe kó bínú sí ẹ tó bá bínú sí ẹ kí ní wà ṣẹlẹ̀ ṣe yóò kàn bínú náà ni kò ní kapá àti pẹ́ kò ní kapá àti fìyà kan jẹ́ yóò bínú kò ní sọ̀rọ̀ sí ẹmọ́ ẹ kó mọ́ sọ̀rọ̀ sí ẹmọ́ tóun bá lóun ò ní sọ̀rọ̀ sí ẹmọ́ ọlọ́run ọbó gbé àwọn tí ó sọ̀rọ̀ sí ẹwà

ọ̀rọ̀ ọlọ́run ọba kò sẹ́ni tó lè change ẹ̀ ibi tọ́lọ́run ọba ń lọ tó fẹ́ kò sẹ́ni tó lè ní kó mọ́ rí bẹ́ẹ̀ mọ́ pọ́lọ́run mọ́ fẹ́ mọ́ ìtọ́lọ́run bá dẹ̀ sọ ní ìròyìn fún wa ìró tó fún wa yẹn òun náà lòdodo kò wá lè dọ̀la kọ́lọ́ wa ni ẹ mo ṣe mistake e ìtàn tí mo sọ fún yín yẹn ni bí tàn ẹ ṣe rí nu láàmú bọ́díẹ̀lì kẹlmàtì kò sẹ́ni tó lè yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà wàtá mẹ́kẹ́lmọ́tò rọ́bì kàṣẹ́tìkọ̀nù wàhálà ọ̀rọ̀ ọlọ́run ọba tó bá ṣe pé information ni information tó pé nìyẹn tó pé pérépéré tó bá rẹ̀ ṣe wípé òfin ni òfin tó pé pérépéré nìyẹn wàlẹ̀ ń tẹ́jì dẹ̀mí dúnì himultahada ó lè rẹni tó ṣe wípé ó sadi tó lọ sábà nígbà tó bá fi ọ̀rọ̀ ọlọ́run ọlọ́mọba subhana wa ta'ala ó kó anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ipe tó bá fẹ́ ṣe nǹkan sọ inṣà allah wàlá takulanna lè ṣe in inni fa'ilu dhalika gadan illa ni ya sha allah ma sọ wípé máa ṣe nǹkan lọ́la fi inṣà allah sí bá ní ká tún sọ torí pé ọmọ ènìyàn a máa gbàgbé nǹkan ṣùgbọ́n tá a bá ti gbà tá a bá ti rántí ká sọ yẹ́wọ́n jẹ́ pé òfin ọlọ́run ọba ìgbàmí àti mọ rá sínú nǹkan nìyí ọlọ́run ọba ní ká má ṣe nǹkan ntọ́lọ́run ọba ní ká má ṣe yẹn ṣètọ́n yóò mọ̀ tì wá lọ síbẹ̀ a ti fẹ́ rá sínú nǹkan mí ká tiẹ̀ wa ta'ala ó ní ká tètè jáde so ló fà tó fi jẹ́ pé mùsùlùmí yóò ní kàkún fọ́rọ̀ ẹ̀sìn ẹ̀ kò ní jẹ́ pé ayé ayé ayé ayé nìkan náà làá mọ̀ lé agbọ́dọ̀ wa bákan náà òfin ọlọ́wọ́n bá subhanahu wa ọ̀rọ̀ tó bá sọ fún wa ìtàn tó bá sọ fún wa kágbà pé bó ṣe rí nìyẹn òfin tó bá ṣe ó ní ọmọ àrọ̀dọ̀ zikiri fa ìnìlá ọmọ àìṣẹ́ tàn dọ́nka wà ní àṣírò yóò mọ̀ kíyàmà ti àmà ẹni tó bá gúrí kúrò ń bí òfin èmi ọlọ́wọ́n ọba tó gúrí kúrò ń bí ìrántí èmi ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní fa ìnìlá ọmọ àìṣẹ́ tàn dọ́nka ìjàyé tó fún pínpín yóò jẹ tiẹ̀ ó lè lówó lọ́wọ́ ká lówó lọ́wọ́ nìkan kọ́ ni ìjàyé ẹlòmíì ní owó lọ́wọ́ wà láàyè ìbànújẹ́ tó ba in tó ń gòtù nùgbésí ayé rẹ̀ tálíkà tó tálákùta tó ń gbábẹ́ bíríjì ní kò nínú ìbànújẹ́ bẹ́ bí ó ṣe ní kankan lọ́wọ́ tó pé abẹ́ bíríjì ló ń sùn tí ò nílé tó pé inú rẹ̀ odùn ẹlòmí ń bẹ tó ṣe pé ó ń bẹnu máṣan ńláńlá ìbànújẹ́ tó gbòó dárú ní ó ju ti tẹni tó ń gbé abẹ́ bíríjì lọ tó túnmọ̀ sí pé kí ni kò ṣe ká lówó nìkan ni tá ń sọ yìí ẹlòmí lè lówó tí ó ní property pọ̀ kò sí ìfọ̀kànbalẹ̀ fún un pọ́kàn rẹ̀ ó ṣe máa já lọ́sókè máa já lọlẹ̀ ní látara pé kíni òmọ̀nà àrọ́dọ̀ an zikiri fa iná láwọn máa ṣe tàndọ́nkà ẹni tó bá fi lè gúnrí kúrò bí ìrántí mi ọlọ́ni jà irú ni ó jẹ titi ẹ̀ wọn náà ṣòro yóò bá kíyàmà tá tó bá alkiyama àwọn ọlọ́wọ́ bó tún wá gbé di láfọ́jú tá a bá suicide ju west ni kò ń ṣe pé torí pé rí jẹ ṣùgbọ́n alìrọ́dọ̀ and zikirila kagúrí kúrò ń bí ìrántí ọlọ́run ọba eléyìí ni èso rẹ̀ eléyìí ni tó mọ́ ń jáde ń bẹ́ so torí náà ká gbìyànjú ká dúró ti òfin ọlọ́run ọba ká mọ́ jẹ́ kí àwọn èèyàn tàn wá ipi oríire wá ń bẹ níbi nǹkan mi yàtọ̀ fún ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n lọ́n tẹ́jìdá mi dùn ní ìmúltàhàdá o lè rí ibi tó lè sá lọ lẹ́yìn ọlọ́run ọba abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala ìdáàbòbò kó fún ẹnì kọ̀ọ̀kan wa ìfọ̀kànbalẹ̀ kó fún ẹnì kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ wa rílẹ̀ sójú ọ̀nà rẹ̀ níta ṣe tá irí ọnu rẹ̀ tá irí aljanna rẹ̀ ní kọlọ́mọba kó jẹ́ ká ṣe níṣẹ́ níta ṣe tá fi rí ìbínú rẹ̀ tá ìwọ̀nà rẹ̀ kọlọ́mọba subhanahu wa ta'ala ma fi ṣe àdáwò fún ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Ah, nípa ọ̀rọ̀ mìíràn àbí oṣù mìíràn ṣé pírọ̀dì ni mìíràn di hapun nínú ìjàmbá ìrìnlá. nam alhamdulillah salatu salam ala rasulillah abad al-isra àti al-mi'raj ipi anabuwa muhammad sallallahu alaihi wasallam ó lọ láti beitul láti kaaba lọ sí beitul maqdis ipe ó lọ sí ayé yẹn then láti beitul maqdis ó lọ sí òkè ṣé inú oṣù yìí ló ṣẹlẹ̀ àbí kò ń ṣe inú oṣù yìí kò sí ẹ̀rí tó fi rinlẹ̀ wípé inú oṣù yìí ló ṣẹlẹ̀ àbí 27th of roger ló ṣẹlẹ̀ tí yóò wá kọlù fún náfílà kan so gẹ́gẹ́ bí ìkátà rẹ̀ mọ́ sọ fúnra wa ẹ̀sìn kò ń ṣe nǹkan tá a kàn máa ń fi ọpọlọ gbé kalẹ̀ ń tá a ń ṣe pẹ̀lú authentic evidence ni inú oṣù táwa yìí oṣù rajab kò sí nkankan tó fi rinlẹ̀ wípé àwẹ̀ kan bẹ tán pè ní àwẹ̀ rajab ẹni tó bá sọ ìrọlùpa náà bèèyàn lè gbàwẹ̀ nínú rajab gẹ́gẹ́ bó ṣe lè gbàwẹ̀ nínú àwọn oṣù tó kù ṣùgbọ́n àwẹ̀ kan bẹ tán pè ní àwẹ̀ rajab kò ń ṣe anẹ́gbọ́wà muhammad sallallahu alaihi wasallam ló gbé ilé ìkalẹ̀ àwọn yóò tún máa tara wọn ní àwẹ̀ arúgbó ni ṣẹ́ni tó ti darúgbó ẹni kó tún gba àwẹ̀ kan ẹ ṣe sọ páwé ọ̀dọ́ ni torí pé ọ̀dọ́ sì lé gungun dáadáa ṣùgbọ́n gbogbo eléyìí kò sí ìpìlẹ̀ fún alisrawa almiraj twenty seven of rajab ló ṣẹlẹ̀ eléyìí kò sí evidence fún káti ẹ̀wá ní kó ṣẹlẹ̀ twenty seven of rajab ìgbé ìjọsìn kan sínú rẹ̀ ó ní di evidence ó ní di evidence ó ń ṣe ọpọlọ là á fi mọ gbé ẹ̀sìn kalẹ̀ lápèjúwe anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé ọjọ́ jimá òun ni ọjọ́ tó fi lóore jù ní gbogbo ọjọ́ ayé gbogbo ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ jímọ̀ ló lórí jù mẹ́ ṣùgbọ́n alẹ́ muhammad sallallahu alaihi wasallam ó ní látàkóso yawmal jumu'ati bi qiyam bi siyamin min bainil ayyam ẹ má da ọjọ́ jímọ̀ sàlẹ́sà fáwẹ̀ gbígbà láàrin àwọn ọjọ́ yòókù wà látàkóso laylatal jumu'a bi qiyamin min bainil layali òru jímọ̀ ẹ má da sàlẹ́sà pẹ̀lú náfílà láàrin àwọn òru tó kù lónìí àmọ́ iye àwọn tó sínú eléyìí nínú àwọn tó pẹ̀rọ wọn ní muslim brothers wọ́n ní kí ni àwọn ọmọ ṣe tààjùd kan ní tọ́sẹ̀ tó bá parí oṣù àbí tó bá ṣe kìíní kan tọ́sẹ̀ tó parí oṣù àwọn ṣe tààjùd kan tọ́sẹ̀ tó parí oṣù tán sọ yẹn alẹ́ ni wọ́n fi sí si ìtànàbí ní kama ṣe gangan òní tán kó sí yẹn torí pé alẹ́ pé ń tọ́ze yẹn táwọn máa pè ní alẹ́ tọ́ze òru friday ló jẹ́ nínú kantin tọ́lọ́wọ́ ọba torí pé nínú islam òru bìfọ́ ọ̀sán ní ti west a ní 12 hours kan ní day 12 hours kan ní 90 bẹ́ẹ̀ náà nínú islam 12 hours kan ni ó jẹ́ bí day 12 hours kan òun ó jẹ́ night but títí night yẹn ló bẹ̀rẹ̀ 12 hours títí night nínú islam dó àwọn èèyàn ló lónìí 12 hours sí tó jẹ́ tí ìpìlẹ̀ bẹ̀rẹ̀ láti gbà tí magrib bá ti wọlé èyí táwọn olóyìnbó pè ní bí i 7 pm òun gẹ́gẹ́ ni tí ó jẹ́ 1 a.m. ní yóò jẹ́ twelve a.m. nínú kantin islam so yẹn là á bá lọ tá ìparí ẹ̀ síbi tọ̀sán ká wa mú ti 12 p.m. tá a bá fẹ́ lo bẹ́ẹ̀ àyẹ̀ṣẹ̀ wa mú ìyẹn náà so kí la fẹ́ ló ń bẹ gẹ́gẹ́ ni wípé wákàtí méjìlá wákàtí méjìlá náà ló ń bẹ méjèèjì ṣùgbọ́n èwo láyẹ ká fi mọ́ bẹ̀rẹ̀ tàbá fẹ́ ló ti islam ní èyí tó yẹ ká fi bẹ̀rẹ̀ kíka ení èjì ẹ̀ta òun ni títí ìgbà tí magrib bá wọlé ààrẹ fi títí àṣùbá a fi bẹ̀rẹ̀ 12 kejì láti bí àsìkò tí fájìrù bá ti yọ bí àsìkò gbà tí wọ́n pèrún ẹlẹ́kejì yẹn 12 kejì òun náà tún bẹ̀rẹ̀ that is táwọn máa ka twelve ti tọ̀sán abẹ́ ẹ̀ láti gbà yẹn twelve talẹ́ abẹ́ ẹ̀ láti ibi ọ̀wọ́ magrib ṣùgbọ́n muhammad sallallahu alaihi wa sallam ẹ má mú òru friday fún náfìlà tó special yàtọ̀ fáwọn òru tó kù àwọn ọmọ ìyáwó kan tó yẹ pókè àwọn ń ṣe yíò lónìí wọ́n á ní tọ́sídẹ̀ẹ́ tó parí oṣù lápèjúwe là ń ṣe ìtànàbí ní ká má ṣe gangan ni wọ́n ṣe ṣùgbọ́n látara ìmọ̀kan ẹlòmí fi kò sí ilé náà mú òru kan afẹ́mú ní special pààyàn náà fílà kan bẹ́ eléyìí ó takwẹ̀sì ẹ àlàrùbá tó parí oṣù àmàyàn náà fílà ń bẹ́ ẹ sunday tó ṣe parí oṣù àmàyàn náà fílà ń bẹ́ rárá ẹnu nǹkan tá lè fíksì ọjọ́ fún ipa àmà ṣe nǹkan báyìí o tó bá ní ṣe pẹ̀lú lẹ́kṣọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ìyẹn anytime wọn lè lè ṣèdánilẹ́kọ̀ọ́ lókun ìgbà tó bá ti wúlò fún àwọn èèyàn ṣùgbọ́n a fẹ́ ṣe ìjọsìn kan náà fílà ni ó láfẹ́ ṣe ni ó tààjú nìkan láfẹ́ ṣe ni ó a gbọ́dọ̀ fix ẹ̀ pé ẹjẹ́ ká máa pàdé ní sunday sunday láti máa yẹn náà fílà yìí ẹjẹ́ ká máa pàdé ní sunday sunday ká máa ṣàwọn àdúrà kan ta akẹ́ kùránì àfúnra wa àmọ̀ ká torí pé kí kí lọ síwájú lè mọ̀ bá kí gbogbo àwọn nǹkan yẹn ni i understand ẹ̀sìn ló fà tí a bá understand ẹ̀sìn yóò mọ̀ pé tóun ò bá lo mẹ́tọ́dì yẹn ìyẹn ò túmọ̀ sí pé òun ò ṣèjọ́sìn tóun ò bá lo mẹ́tọ́dì yẹn kò túmọ̀ sí pé ọlọ́wọ́ bò wọn the method tó ń lò yẹn ni ìyẹn gan ló ń ṣó wípé kò understand ẹ̀sìn wọ́n lábí sọ fún wa sábíà ní muhammad sallallahu alaihi wasallam abdullahi bin masorodin tó ráwọn tán kó jọ sínú mọ́ṣáláṣí tí olórí ń fún wọn ní instruction sàbíhùmíà ẹ̀ṣẹ̀ sọ̀bánàlá ọgọ́rùn hadlilumíà ìjáṣẹ́ láìdára ọgọ́rùn kábírumíà ìjáṣẹ́ láàkùbárọ̀ ọgọ́rùn ìgbà tó rí wọn ó ní yá umata muhammadin ẹ̀yìn jọ muhammad ma asra alakatakun ó ṣiṣẹ́ pé ẹ̀yìn yára para irun báyìí ó ní àwùlá ìsọ̀hábọ̀tù nàbí sọ̀lá sálẹ̀mù tọ́wọ́ fúrún àwọn sábẹ́ ànábì làwọn eléyìí tálẹ̀ rí nù wọn tó wàhálì ìfíàbù làmtẹ́bùlà

olórí wọn o wò pé táwọn bá ní ìlànà táwọn ń ṣe yìí ó dájú ti muhammad lọ àwọn ṣoribú òun náà gbà yẹn pé ìyìn ò ṣe sọ ṣùgbọ́n ẹlìkejì tẹ́tún lẹ̀ mọ́ wa pé à ń ṣí géètì àánú lẹ́yìn à sí láti gba ma aratna ilẹ̀ alkhair ìkójọ ta kójọ sí ìgbà ìta ń para wa láṣẹ pé ẹ̀ṣẹ̀ la fẹ́ àfihàn ojú rẹ̀ ọlọ́run ọba ni sàbẹ́ náà lẹ́ni oṣù ìbá àmì yẹn tó láníyàn dáadáa tó ṣe pé kò lè rí dáadáa yẹn torí pé táà bá rí dáadáa agbọ́dọ̀ tẹ̀lé ìlànà táwọn anábì sọ̀lásán tó gbé kalẹ̀ ni ìlànà tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ fánẹ́ muhammad sọ̀lásán kò ń ṣe ọpọlọ láàmà fi ṣe ẹ̀sìn tẹ́ksì láà fi ṣe ẹ̀sìn náà lómi lè wá wò pé ah bọ̀bá yìí máa ń ṣe tí nǹkan máa ah ọlọ́mọ ṣe orí ẹ̀dẹ́ àwọn tó ń bọ̀ ṣun òṣogbo bọ́ ṣe ń ṣe tó ń gúnrégé fún wọn náà nù kọ́nà ọba kó ṣàánú wa ṣùgbọ́n tí ò bá ti bá mú kò bá mú náà ni in tí mò ń fẹ́ tẹ̀mí lọ́wọ́ kò túnmọ̀ sí pọ́lọ́wọ́ bá yọ́nú sí àwọn ẹlẹ́bọ ẹbọ tán bọ látijọ́ yìí tí wọ́n fi ń rí àwọn nǹkan tán rí ṣe tán fi ń rí ṣe náà nù wọ́n tọrọ ọmọ láàrin ìlànà ẹ dáa ó ṣe wájẹ́ ni pé ẹni tó ń ṣe bídíà ìlànà tí ó wà dá ẹ ó dá torí pé ni ó rí nǹkan tó ṣe wípé ó ń fẹ́ ẹni tóun náà ń bọ ṣàngó tó ń bọ ya tó ń rin tó ń fẹ́ àjẹpẹ́ tí ẹ náà dánu ṣùgbọ́n èyí da òun náà ni kọ́lọ́lọ́ kọ́lọ́rọ̀sùn ìtọ́nà ọba sọ ní ìtànàbí sọ ní ee tí mo fẹ́ tẹ̀mí lọ́wọ́ yastik orí ẹ̀dẹ́ ó ń bẹ dáadáa anábẹ́wà muhammad sallallahu alaihi wasallam onínàláàlá yóò mlélé dọ́ọ̀lì ẹni tó ń ṣàbòsí ọlọ́wọ́ ọbọ̀ mọ̀ fún lókùn hátà ìdá àkádàwú tọ́lọ́wọ́ bẹ́ gbá mú ní lamufleto tí ó wà níbi bọ́ sẹ́lómí nísìn àwọn ìwà burúkú bí ká mọ jalè ká mọ báwọn èèyàn lójú ká mọ parọ́ ká mọ yíwe in tó ń ṣe tó fi ń jẹun látijọ́ inú ó ti kọ́lé látàrẹ ó ti ra mọ́tò látàrẹ àmọ́yàwó èèyàn ló ti palẹ́kún ṣùgbọ́n dìndínrín rẹ̀ ni yóò mọ̀ wò pé ah nǹkan dùn fóun kọ́nà ọba kó ṣàánú wa wallahu a'lam subhanaka la umma bihamdik asharan la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk